eléyìí ni wọ́n ní ká tẹ̀síwájú. Bá a ti máa ń fi ń fún wa ọkọ ọkùnrin tó mọ lọ́hùn tó mọ̀rọ̀ iṣẹ́ ńlá ló tọ́ka fẹ́ síwájú any other consideration. Ẹni tó mọ lọ́hùn tó ka ọ̀rọ̀ ànẹ́bì ló máa mọ bó o ló máa ẹ̀mí ẹ̀ tó bá dàbẹ̀ ṣètọ́nù fẹ́ dà lọ. ẹni tóun fúnra ẹ̀ tó pé ó ń sa bíọ́bíọ́ ni lára ìyàwó tó fẹ́ fẹ́ torí agbọ́ pàápàá lè mọ́ wà fi ṣe òpó ẹni tó máa gbọ́ tó bá jẹ́ pé ìyàwó tóun náà gbé sílé ìyàwó tí ò ná ni pé ọlọ́run sọ ànábì sọ ni ó máa da gbogbo kùránì ẹ̀ sílẹ̀ ara ọkọ ìyàwó pé àpẹẹrẹ ìpáyọ̀ ọlọ́run àti rírọ̀ ẹ̀ tá a bá fẹ́ nínú àwọn àpẹẹrẹ ìpáyọ̀ ọlọ́run táwọn èèyàn máa ń rí tọkàn wọn máa ń fi ń balẹ̀ àwọn ìkan wà tó jẹ́ pé wọ́n jọ àpẹẹrẹ ìpáyọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n lè tán ni àkọ́kọ́ nínú ẹ̀ ni pé títí tàtà fẹ́ tó ní tọlọ́hún yẹn lòún fẹ́ ṣe ẹwà òun ọlọ́run ọba ló fóun tó ní kóun dàbò lòun náà máa dàbò ìrìn òun ibi tọ́lọ́run ní kóun rìn sí nìkan lòun máa rìn sí ó súnmọ́ kó jẹ́ pé gbogbo nǹkan yòókù kì í máa wáyé láàrin lọ́kọláya báyọ̀ ọlọ́run ní gbòdì nílé ó máa fi tò ó òun ló fi jẹ́ pé àwọn ọmọ ọ̀yá wa àwọn brothers àyà wọn máa ń já tá a bá introduce sisters wọn pé àwa fẹ́ lágbájá tó ní ah sisters kò tí ì máa lo hijab àti ó ní hijab òun ò ní kọjá lẹ́bù tó wà àyà wọn máa ń a dá wọn lẹ́bi wọn báyìí. díẹ̀ nìyẹn ṣùgbọ́n ìdàkejì ẹ̀ ni pé bá wá wo sísà tó ń lo hijab tó ń lo jìlbáàbù paríparí ẹ̀ tó tẹ̀ tí wọ́n lo sọ́ọ̀kù tó lo nìkan pé ó tẹ̀ tí wọ́n lo bọ̀wọ́ ọkàn á ti wá balẹ̀ pé nàá kò sí nǹkan tó fẹ́ tí ò ní gbọ́ torí pé tó bá lè rọ̀ kọ́ lọ́n dé yìí ojú ò sí pé wọ́n á lóun dà nǹkan bojú òun lò bọ́ òun lò bọ̀ tẹ̀ ní generation yìí ẹni tó sísà ló gbogbo nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n wọ́n tá a bá ń gbọ́ nǹkan tán ní sísà ní ìfẹ́nu ń sọ àbí ìwà tí sísà ní òun rò sọ́pọ̀ ẹ̀ nínú ilé èèyàn máa wá fún bá nìkan àti gbogbo ọ̀rọ̀ ni. téèyàn bá ń jókòó gbọ́rọ̀ láàrin lọ́kọláya èèyàn á mọ̀ pé ẹni yìí ìbá jẹ́rí pé kò ni àá ni mọ̀. máa polongo nǹkan kan tí wàtá máa bọ́ bá lọ́wọ́ na ọlọ́run wá ní bàbá wa ṣe wá sí tí ò bá wá tà. old sexual interaction with one's happens once in a while from women. Now I said that Allah the Almighty in Surah Nisa commands Muslim men that upon noticing this behavior of their women, the first thing they should do is to preach to them, to appeal to their hearts. her of her obligation as a Muslim woman. What Allah the Almighty commands her to do, what she mustn't do, the penalty that awaits any woman who disobeys her husband